بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ألونكو kó أنيتيو wá nù القرآن الكريم àmọ́ o ntí ọ hàn ni pé kèsì gbogbo ntí ọ gbọ́ alukur'an kẹrìmù ni ó sori rè látàrí àwọn mi ò sori ibú látàrí bí ó bá jẹ́ bẹ́ẹ̀ àwọn al-Walid ibn àwọn Abu Jahali ńgbà táwọn ń ṣe ìbàjẹ́ wọn tí wọ́n ń ṣe aburú ní gbòòrò Maka wọ́n sì ń gbọ́ tá anabi ń ké alukur'an karim wọ́n sì gbọ́ Lárúbáwá ni wọ́n ara pé ọlọ́nkọjá wọ́ ṣe nú ẹni kọ́ wà nú ẹni tí a gbọ́ alukur'an tá a sórí rẹ̀ ń bẹ́ẹ̀ torí pé kèsì ọgbẹ́ni ọgbọ́ ló sórí rẹ̀ ń bẹ́ẹ̀ kọ́lọ́nkọ́ sọ wa ń bẹ́ẹ̀ ẹgbọ́n táwọn aluwalidu wí tí wọ́n tún fa alukur'an jẹ́rìí bí wọ́n bá wá rajà lọ́dọ̀ wọ́n wá lọ rajà lọ́dọ̀ kan náà àwọn tó ti gbà fún anabuwa muhammad sallallahu alaihi wa sallam wọn wà ní sanwó bí ká pé gbowó rẹ lọ́la àbí padà wá tí wọ́n sì mọ̀ọ́mọ̀ bọ́ba wa dé tó sìn wọ́n lówó wọ́n tún ma wá rí fa rẹ̀ sí alukoran karim ìgbà ebi ọ̀gá yín wí fún yín pé yawmal qiyamati pé ọlọ́run ó jẹ́ nìkan dìde ẹ̀yin wọ́n bá dijọ́ wọn gbà á kèfèrí alukurani àwọn gbọ́ àmọ́ wọn ò ṣoríire látàrí ẹ dákun afẹlẹ yìí ṣàpèjúwe gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí ń gbọ́ alukurani náà ẹ já fura o kéèyàn máa rìn ní àwọn abujali abulabi tọ́ra abulabi abujali wọ́n mọ̀ pé ọ̀tọ̀ ni ntọ́lọ́hún sọ ọ̀tọ̀ ni ìfẹ́ nù tàwọn làwọn ń làwọn ń tu ọlọ́run ò pé ẹ wá torí ẹ rajẹ ní kéèyàn wá gbowó lálìkìyàmà pé yíwọn lọ́lọ́run torí ẹ sọ̀rọ̀ àlìkìyàmà àmọ́ ṣètọ́ ni lò wọ́n débẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú ẹni tí ń pèrè láàfà àbólókọ àfà abẹ́lómi ọ̀tí ẹ̀ ké nǹkan kan náà a máa wá wíran ràn sálùkùránì kẹrìm bí ẹ bá ṣe pé kọ́ bá yé kódò ó ní mi la láti give examples irú ránran wọn báyìí àmọ́ ká bá a mọ̀ ká fi fura pé èyí òun náà o ìyẹn gbogbo ohun tó sì ń ṣe alámúyẹ̀jẹ̀ alí náà ni kẹ̀ẹ́tì ìdáhùn náà ni alámúyẹ̀jẹ̀ alí kẹ̀ ìdáhùn. àbí ẹ ìyá ọmọ bá gbogbo ahun nna àlẹ́ iná iná ilẹ̀ iná ìyá bá sọ di ìyá bá wàláì bẹ́yẹn bá ń rin irú ọ̀nà yìí náà ọlọ́mọdé yẹn ò sórí ibu látara kùránì kùránì náà ní ń gbọ́ ló sì tún fẹ́ sọ ọ́ di olórí ibu yìí àgbẹ̀ ntí ọba tiẹ̀ kú gbọ́ kùránì kò ní gbọ́ bẹ̀ńlẹ̀ yọ ọmọ wíyí kú wí sí oríṣi kan nù àbí máa sọ̀rọ̀ téèyàn lè torí ẹ̀ parun ẹbí ntí mo wí báyà ń bí àbíbọ̀ mi ìpè tí ẹ bá ipọ́ lọ́n gbàdúrà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀pọ̀lọpọ̀ ń tí ẹlòmíín fẹnu sọ lónìí àbí rúwà tẹlòmíín wú kò tó yìí táwọn tí ọlọ́run parẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ wàlá ẹlòmíín ti sọ ńtọ́ kọjá ńtáwọn sọ àbí bèè bá wá ṣe bẹ́ẹ̀ kéèyàn nínú kuraani náà lòun ti ké e pé inna lillahi wa inna ilayhi raji'un ọlọ́run rí gìbò fún anabi adama àfa. òun wá sí ẹgbẹ́ yìí ni wí ni wà á lámà ádámà làásìmá àkúlà ọlọ́run ti ó ti fìbò hàn ádámà àbọ̀lọ́run ti fi expo hàn ádámà ọ̀rọ̀ sọ eléyìí láti kìlọ̀ wọ́tọ̀ ọba kan gbọ́ kọ́dẹ̀ ní ti bá ń rẹ́rìn ti bá ń gbọ́rú eléyìí o a tó wí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nú o a sì ké fúnra wa. walakod unzila walakod uh, unzila ilayka wa ila alladhina min qablika an idha sami'tum ayati llahi yukfaru biha aw yustahzahu biha ẹlẹ́kùn ẹ̀ lọ wo translation rẹ̀ aw yustahzahu biha ọlọ́run láti ránṣẹ́ sí ọ wà nẹ́bí kò jíṣẹ́ fún wọn bẹ́ẹ̀ la ránṣẹ́ àwọn tó ṣáájú.

má jẹ́ wọn kó bọ́ ìwọ ò wí àmọ́ kí ni position àwọn tí wọ́n ń wí létí ẹ àbọ̀n raru késẹ́ẹ̀tì bẹ́ẹ̀ o tún gbọ́ ọlọ́ni fàlà taq'udu ma'ahum ẹlẹ́kùn ẹni ọba mọ ibi tí sóra àyà yẹn wà kí gbogbo wọn lọ kà lé kábà mọ ọ̀ràn tí kò wá ń dá sí rẹ̀ lọ́rùn fàlà taq'udu ma'ahum ọlọ́ni ordinary lè gbọ́dọ̀ jókòó kọ́dà ìjókòó falatakọ̀ọ̀dù ẹ gbọ́dọ̀ jókòó ń ru àwùjọ bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ jókòó ń ru wá sí bẹ́ẹ̀ pẹ̀lẹ́ a máa wá gbọ́ a tún máa wá rẹ́rìn-ín falatakọ̀ọ̀dù ma'ahum hatta yahudu fi hadithin gayri ńgbò lẹ́tọ̀ọ́ máa bárò wọn jókòó lẹ́tọ̀ọ́ máa gbọ́rù wá yahudu fi hadithin gayri ọ̀rọ̀ kùránì là ọlọ́run títí tí wọ́n fi padà tí wọ́n kó ń bí ọ̀rọ̀ ráhùn ráhùn ni tí wọ́n máa sọ̀rọ̀ míì tọ́ da tọ́ pabambari ọlọ́run wá fi lé pé hmm, idan ẹ mẹsìlóhùn ẹ bá ń ni hmm? nínú súra o ni. torí bàbá ń kí àyà mi yọ̀ọ́dà bí gbàgbé gbàgbé òsì nù kúránì létí ẹlòmíì ọlọ́run níbi ọba ti gbọ́ tí wọ́n ti ń wíran wọ̀ràn báyìí ń pa àyà kúrán fàlàtà kọ̀ọ̀dù kọ́ra mẹ́jọkọ́ dìde dìde sáko ń bẹ́ẹ̀ mẹ́jẹ̀ wọn kó bọ́ ọlọ́run ní innakum idan mithluhum ibi ọ̀rọ̀ wà nù bẹ́ẹ̀ bá jòkó tẹ̀ ń gbọ́rú ẹ̀ tẹ̀lé mi kí n wúye bẹ́ẹ̀ mi kàn ń gbọ́ ni innakum idan mithluhum ọlọ́run ní bákan náà lẹ́rí lọ́dọ̀ òun àtiwọ́ àtẹni ó wí nínú ẹsẹ̀ ọlọ́run ní kíni mithluhum bákan náà lẹ́rí. inna allaha الله munafiqina fi jahannama jami'a ọlọ́run kó ṣọ́ wa ń bẹ ẹ aya kí ẹlòmíràn mà àfi ká pé chapter four na náà suratu nisa aya ọgọ́rùn kan àti ogójì one hundred and forty ẹ dákun ẹ lọ́ọ́ kà á kíkó wa náà mọ ọ yẹ ká máa gbọ́ alukurani yìí bá a fa àti ń bá wa sọ̀rọ̀ ti wí kurani ṣe ń ta kàn máa kà ọlọ́lọ́mọ yìí gbàdé mi ti káró àyà yìí kọjá tí ọ mọ̀ pọ́lọ́hún kìlọ̀ ọ̀rọ̀ fún un bẹ́ẹ̀ ń sì ń dáràn yìí ń jojúmọ́ gbogbo orú àwọn example si mo fún àtọ̀mí ìtẹ́yìn náà mọ̀ tẹ́mi ọ̀ mọ̀ ẹni tí a bá lè fi ṣe yẹ̀yẹ́ sá lè fọ̀rọ̀ ẹ̀ ṣe yẹ̀yẹ́ ẹni tó tó kó fi ṣe yẹ̀yẹ́ nísìn ẹ́n gọ́vùnà ni ọba ni olówó ni àfa àtọ̀ bẹ̀rù ni ọmọ kó tó fi ṣe yẹ̀yẹ́ só lè wá máa fọ̀rọ̀ rẹ̀ kán sí yẹ̀yẹ́ pé ó sì gbé báyìí ń bí báyìí ẹ́n. Eh? ta ló tọ́lọ́hún fi ṣe ẹ̀yẹ kò sí ohun tọ̀hún bọ́ọ̀bá tí wàá tọ́lọ́hún fi ṣe ẹ̀yẹ má fọ̀rọ̀ ọlọ́hún ṣe ẹ̀yẹ o ọlọ́run ní bọ́ọ̀bá gbọ́ lásán fàlátàkùn ẹ̀dùn márùn nítorí lè yọ ọ́ kò ní kó tètè ó tètè kó mẹ́ bọ́ọ̀bá lè kápá pé dákẹ́ ó tètè kó mẹ́ ń jẹ́ ẹ̀ torí tó ọba kú o àbí wọn náà ń gbọ́ àbí irú kẹsẹtì nùtún rí mẹ́rin lọ́dọ̀ rẹ̀ àbí o tún fún yàn gbọ́ innakum idhan mẹsìlóhùn ọlọ́run níbà kan náà lẹ́rìí lọ́dọ̀ ọ̀hún èmi kí mo wí ọ̀sẹ̀ lẹ̀ mọ́ ẹ dákun ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ látara eléyìí alukur'an kẹrìmù ọ̀rọ̀ ọlọ́run ni níta a bá lè wí ń pọ ọlọ́run tá a lè wí sọ ọlọ́run èèyàn gbọ́dọ̀ wí sá alukur'an o ọlọ́run kọ́ mọ̀ sí wa lólórí ibú kó ṣe wá lẹ́ni tí ó gbọ́ alukur'ani tí ó tara ẹ̀ ṣe oríire ọlọ́mọdé ọjẹ́ gbé látara alukur'ani táwa ń gbọ́ náà lẹ́yìn ó ti sórí ibú kọ́ ló sọ wa ń bẹ́ẹ̀ ọlọ́run wa ni idh qulna lil malaikati ẹran wa nabi ran wọn létí níjọ́ wọn ànágbà tá a sọ fáwọn màláìka pé ẹ forí balẹ̀ ẹ forí kanlẹ̀ fáadámà àwa la pa láṣẹ fún yín níbí yìí látàrí ọlọ́run kó jẹ́ àwọ̀ ṣe ẹni tí ó gbọ́rọ̀ ọlọ́run tí ó ṣoríire ń bẹ ẹlòmíì tún máa wá eléyìí rọ àwọn wàlídùú bónel mògíra àbọ̀sẹ́kù àwọn wàlídù pé hẹ́n ta ló ní kẹ́nìkan mọ́ kúnlẹ̀ fẹ́nìkan ta ló ní ẹnìkan mọ́ dọ̀bálẹ̀ ọlọ́run gan ni kádámọ̀ ó e, ekún nìkan kọ́ nígbàlá kó forí kanlẹ̀ fún ó sì bẹ̀rù ọlọ́run ta ló pa ádámà láṣẹ pé ta ló pa màláìkà láṣẹ ọlọ́run báwọn màláìkà ọba forí kanlẹ̀ ńjọ́ náà ni wọ́n ṣẹ lọ́hùn bá ti padà káyìí. ta ló ní ọmọ kúnlẹ̀ fún yẹn ọmọ forí kanlẹ̀ fún ẹnìkan fẹ́ da kan ẹ́ ọlọ́run níjọ́ ọ̀wọ́ bá wá ṣe yí òun ló di bí bùlísù ṣe dì ń jọ̀hún ọlọ́run ọba bó bá ṣe wù ní máa pàṣẹ rẹ̀ o ó lè pé káwọn kan máa jókòó lónìí kọ́dọ̀la kó pé wọ́n máa dúró ọ̀wá gbọ́dọ̀ máa sọ fọlọ́run pé bọ́ sọ fáwọn kan pé kí wọ́n jókòó lánàá èmi náà jókòó lónìí ṣe example nìyé ọlọ́run sọ fún ọ pé o dúró o wá gbọ́ pé wífẹ́ nìkan pé kó jòkó ebo wífẹ́ nìkan pé kó jòkó torí náà èmi náà jòkó ni ẹ̀rí pé yẹn ọ parun bó ṣe jọnu ntọ́ba wọ ọlọ́run àpẹẹrẹ pọnú alukur'an karim àwọn kankan bẹ́ẹ̀ nú àwọn ìjọ tó kọjá ẹ̀tọ́ ni fáwọn. E ó sì wọ ọlọ́run gbà tí sẹ̀ríà ti wá dé tá nẹ́bí Muhammad ó di kíni ó dé wọ̀ fáwa opposite rẹ̀ náà pọ̀ kan rin àwọn kan dé wọ̀ fáwọn ọlọ́run ṣe kíni ó yọ̀ǹda rẹ̀ fún àwa àwọn àpèjúwe pọ̀ lára ń tọ́lọ́ yọ̀ǹda fáwa ó wà asaru bẹ́ẹ̀ èyí tí ìtọ̀ ta sáwa la àbí ẹ̀gbin kankan kí lè akànṣe kan wómi sínú oṣù tó ma kírun rẹ lọ máa wọṣọ rẹ lọ kọ́dà bọ́ jára rẹ náà ní ọ̀fọ́ nù ó sì máa bá ẹ̀sìn rẹ lọ máa bá gbèsè ayé rẹ lọ àwọn kan bẹ tó pé bọ́ bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ fi ọ̀bẹ habẹ̀ dànù ni nínú àwọn àjọ tó ti lọ àwọn náà ó sì kọtọ lọ́hùn ẹni ọkọtọ lọ́hùn oníbi ọ̀rọ̀ rẹ̀ jásí lára tiwọn náà àmọ́ ń gbọ́ dorí tiwa ọlọ́run ọyọ̀ǹda yóò fa wa kánrin èèyàn gbọ́dọ̀ mọ̀ wá là lọ́wọ́ pé o ṣe wí pé kẹ́nìkan ṣe nǹkan báyìí lọ́jọ́ kan báyìí tó wá ní ọmọ ṣe lónìí ọmọ èèyàn gbọ́dọ̀ mọ̀ nírúurú rí bẹ́ẹ̀ tí ọba fẹ́ wà náà tó yẹ pé látara pé ń ké náà tún ti ibú látara pé ó ké àbí ń eléyìí làwọn àfáà máa pè ní shar'u man qablana kásàlàyé díẹ̀ ń pè yìí ni ọ̀pọ̀lọpọ̀ ní máa ṣàṣìṣe yẹn ìwọ mùsùlùmí dandan ni gbogbo ànábì ọlọ́run la gbọ́dọ̀ gbàgbọ́ bẹ́ẹ̀yàn ọba gba ànábì ọlọ́run ọba kan gbọ́ látòrí ànábì ádámà dórí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam kèé ṣe mùsùlùmí bọba ní àfànẹ́bì kan lòun ọ̀gbà tiẹ̀ kìí ṣe gíní kìí ṣe mùsùlùmí o ẹ̀sìn tiwa nu mùsùlùmí nìkan ló nírú kọ́lìtì bẹ́ẹ̀ nínú gbogbo ẹ̀dá tó yí pé ní láti bẹ̀rẹ̀ àwọn ànábì ọlọ́run tó sì fi dé ìparí wọn la nufarriqu bayna ahadin àwọn èyí ṣèpínyà láàrin wọn o gbogbo wọn la gbàgbọ́ anabi adama anabi ibrahim anabi musa anabi isa ó fi dórí anabi wa muhammad sallallahu alayhi wa sallam wa alayhi musalatu wa salam gbogbo wọn lọ gbọ́dọ̀ gbàgbọ́ wọ mùsùlùmí o ó sì gbọ́dọ̀ wíwí kú wí kan sáà nẹbi Ọlọ́run kan mùsùlùmí ti ń bá ń pé torí pé nìkan ṣe kíní kan òun àwọn náà ó sì máa bú jésù kọ yé ni kọ máa ti wí ni o ànábì rẹ ni jésù ànábì isa ọmọ mariam ntí ń jẹ́ islam nù gbogbo àwọn anabi ọlọ́run làwa gbọ́dọ̀ gbàgbọ́ láti bẹ̀rẹ̀ wọn tó fi dé kínni tó fi dópin wọn bẹ́ẹ̀ ọba tí ìnirú imáni bẹ́ẹ̀ kọ́dà kìí ṣe mùsùlùmí. àmọ́ anabi wo lọ́lọ́run wá rán sí wa kọ́ sọ pé báyìí ni ẹ̀sìn lọ́hùn anabi kan náà lọ́lọ́run rán sí jọ kọ̀ọ̀kan anabi tọ́lọ́run rán sí mi tọ́ rán sí wọ́ọ́ òun ni muhammad sallallahu alayhi wa sallam. ìgbà nu anabi ọlọ́run ọba wa gbọ́ pé àwọn ah, wa jíṣẹ́ ọlọ́run ni ìránṣẹ́ ọlọ́run ni wọ́n wọ́n èso ọlọ́run wọ́n èso ọmọ ẹ̀ wọ́n èso ìrìn ẹ̀ gbogbo yìí la gbọ́dọ̀ gbàgbọ́ amagbo laasesin lọ́hùn anabi kan lọ́hùn ránṣẹ́ wa o òun la anabi wa muhammad sallallahu alayhi wa sallam torí pé àmọ́ gbọǹgbà míì lil asaf. ọlọ́run atora àtọ́ra ọlọ́run zabura zabura dáúdà oni ni ẹlòmíì ó tún máa ké lẹ́yìn tá al-Qur'an al-Karim ti sọ̀kalẹ̀ kọ́ bá a o pàtàkì jùlọ ń tọ́ bá jọ́nà báyìí lẹ́ẹ̀sìn lọ́hùn. anabiwa muhammad sallallahu alayhi wa sallam òun lọ́lọ́run rán sí wa òun ni ó sì júwe báyìí ní ẹ̀sìn àmọ́ ìwọn ò pé ká má gba gbogbo àwọn anabi ọlọ́run ọba gbọ́ ìgbàgbọ́ orú èwo ìgbàgbọ́ pa anabi ah, ọlọ́run ni wọn ìránṣẹ́ ọlọ́run ni wọn sẹ́wọ̀n pé nínú àwọn anabi ọlọ́run yìí àwọn míì bẹ ti ń pa wọn nínú àwọn bani israẹla wa qatilihim al-anbiya àwọn tí ó sì pa wọn wọn sọ̀sọ̀ kú sọ sí wọn ara ni ó ní anabi sọ ọmọ mariam aleyhi salam táwa la anabi wa níìní àwọn kan bẹ àwọn júù ọmọ àlè wọn ń pa anabi isa dòní lẹ́nu wọn lọ́hùn qatalahumullah. àmọ́ bọ́ bá di pé bó o la lọ́hùn sẹ̀ríya anabiwa muhammad sallallahu alayhi wa sallam òun ni mùsùlùmí máa lò ó eléyìí ni wọ́n máa pé sari'u man qablana àwọn sẹ̀ríya kan ti wá kanabi ò tó dé awa awo nu sẹ̀ríya tọ́lọ̀ ń fẹ́ràn anabi sáwa síbẹ̀ náà àwọn kankan bẹ kẹrin tọ́lọ̀ ni ẹ máa bá a lọ bẹ́ẹ̀ bí ti ń bọ̀ wá nìyẹn bó ti wà láyé anabi ibrahim kọ́ bá a lọ bẹ́ẹ̀ ó dórí anabi musa. ó dórí anabi isa o fi dórí anabi wa muhammad sallallahu alaihi wa àwọn kan sì ń bẹ tọ́lọ́wọ́n ọba ní ọ̀hún àwọn àjọ yìí nìkan ni wọ́n lélẹ́yìí ẹ̀sìn lọ́nà báyìí ó ti yàtọ̀ báyìí nìkẹ́yìn ó ṣe é kan kristi islam ní nàìjíríà yìí gbogbo ẹ̀ ní ọlọ́run gbogbo ẹ̀ ẹni wọn bá sọ eléyìí wọn ti kó mùsùlùmí kristi islamu mú kàn bẹ́ẹ̀ ẹ dákun gbogbo àwọn jẹgẹjẹgẹ báyìí ń tiẹ̀ wọn pọ̀ púpọ̀ lẹ́gbẹ̀yìn láìpẹ́ sísìn ẹlòmíì látàrí pé òun náà sáfẹ́ kérò jọ sáfẹ́ wájọ ọfẹ́ kó àwọn èèyàn kan jọ àmọ́ ẹ jẹ́ ká wọ́ o ìgbàgbọ́ ọwọ́ mùsùlùmí sáwọn ànábì ọlọ́run ó nítumọ̀ àmọ́ ànábì ọlọ́run wo ni ó sọ pé báyìí ni ó sin lọ́hùn òun là ànábì wa Muhammad sallallahu ibo ni ó sì ti wí nínú alukur'an karim àbínú hadithi rẹ̀ ọ̀tán nípa báyìí eléyìí ló ṣẹlẹ̀ láyé ànábì Adam ọlọ́run ló pàṣẹ bẹ́ẹ̀ ọlọ́run sì padà pàṣẹ míì pé wọ́n gbọ́dọ̀ forí kanlẹ̀ fún yàn èèyàn bá fẹ́ sórí ibú ni gbẹ́ ìbọ́lọ́hún wí fún ádámà pé àà ọlọ́hún wí fún ádámà àṣẹnu láyé ti ádámù béèyàn bá ṣe ọ́pọ́sìtì ẹ̀ ń gbà ní òṣòrí ibú bí ìbùlísù ṣètọ́nù ṣe bó ṣe sórí ibú tiẹ̀ àṣetọ́lọ́hún wa ń pa nísìnyí béèyàn bá ṣe ọ́pọ́sìtì ẹ̀ náà òun náà di ìbùlísù tò nínú ìwọ́de ṣètọ́ni tò nínú. ọlọ́wọ́n bá nígbà tá a wí báyìí fún àwọn màláìka fasajadu àwọn màláìka ẹsẹ̀kẹsẹ̀ wọn ọ̀pọ̀lọ́ ń kíló dé ó sì lè wí bẹ́ẹ̀ ó sì lè jẹ́ bẹ́ẹ̀ fasajadu ọlọ́run sì ká ṣe bẹ́ẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n forí kanlẹ̀ fún anabi adam alayhi salatu wa salam illa iblis afesu iblis. àbà ó lè ṣe pé irú àwọn tí ń wá sí ròrí tiẹ̀ náà tó fi ń ta kò fi ọlọ́run lónìí pé bí ó wí nǹkan bí báyà bó ṣe kínní kan bóyá ró ẹni ìbìlísù náà rò òun náà láwọn ẹ̀rí kan ara ẹ̀rí tí wọ́n ní ìbìlísù ní ti ń bẹnu alukurani kọlákọta ní wà kọlákọta wù mìtì ẹ wọ̀rọ̀ ọlọ́run ní forí balẹ̀ fún ádámà òní àá iná ó sì forí balẹ̀ fún ẹrọ̀fọ̀. E ìbílísù ní wí bẹ́ẹ̀ lẹ́nu torí ntọ́ sọ ntọ́ yọ ìbílísù jáde kó nù ẹni ọlọ́run tọ́ sọ dẹni tá a máa ṣépè fún díjọ́ gbẹ̀ndẹ̀ àlìkéyàmà kéèyàn mọ̀ torí kíni torí ìwọ́tọ̀ bá ti ń wùwà ìbílísù náà gbogbo jẹ́yàn bá ti dúró pé ní ó ṣe lè rí bẹ́ẹ̀ ọlọ́run ṣe lè wí bẹ́ẹ̀ bí a kò bá gbà yí mu ó ṣe lè ó ṣe lé gbogbo ti ń wúrú wà bẹ́ẹ̀ àbí ń sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ilà ìbìlísà àbà ọjọ́ ìbìlísù o tọrọlọ́wọ́ bá ní kíni ìbìlísù ṣe ń jọ náà àbà ọkọ̀ ìtumọ̀ àbà léde lárúbá ni pé ó ṣe kíni ọkọ̀ òun kọ́ òun ò ní forí kanlẹ̀ fún kọ́ra bí wọ́n lọ́n ní kó ò ṣe bẹ́ẹ̀ èyí ò ní kakọ́ wastakbara bọ́ba tiẹ̀ fi mọ níbi pé a kò sọ̀rọ̀ tí ò dáràn mọ́ràn àbá ọlọ́run ní òforí kan lẹ̀ ó sì dúró sẹ́mi pé bọ́ba ní ọmọ jáde jáde tó sì jókòó sẹ́mi ti abáànù ẹ́n aha ìbílísì òjé tí o dúró mẹ́ wastak bara ó tún ṣe mọ́tòmọ́tò ó sì gírí mọ́ńkáyì ara ẹ̀ ní khalaqatahu akhalaqtani min narin wa khalaqtahu min tin ọlọ́run bò mo ṣe lè forí kan lẹ́fẹ́ léyìí ẹni tó dá níbi ẹrọ̀fọ̀ òun yìí iná ló ti dáhùn iná ó sì máa wá forí balẹ̀ fún Ìbílísù ọkọ wasitakubara ó sì ṣe kínní ó ṣe gerimankayi òun ni gerimankayi ò fi yẹ̀wọ́ mùsùlùmí inú ròyìn èṣù ni inú ròyìn kíni èṣù èṣù lọ́lọ́run fi gírí máa ń ká ìròyìn yìí wastakbara ẹlòmíì lè mọ wà á mọ̀ tó mọ kíni ń jẹ́ gírí máa ń ká yìí kí ọ̀rọ̀ àwọn èrò pé Yorùbá ni bóyá bíi Haúsá àbí bọ̀tí Yorùbá ò ní mọ́tò mọ́tò mọ́tò àbí ẹ̀ ọ̀nà tí gírí máa ń ká yìí pín sí pọ́ọ̀. ó dàbí pé èdè kọ̀ọ̀kan píìkì ntòun pé ń jẹ́ Gẹ̀rìmánì yóò bá fi wọ́ pé kéèyàn ó ṣe mọ́tò mọ́tò mọ́tò ni gẹ̀rìmánìká ìbọ̀ táwọn padà sínú hadith anabuwa Muhammad sallallahu alaihi wa sallam anabi define ti ń jẹ́ fún wa tó fi lè ma examine ara rẹ̀ ẹlòmíì ń ṣe mọ́tò mọ́tò kọ́ mọ̀ wàláì ẹlòmíì ń ṣe yìí òun náà kìlọ̀ pé èyí ń ní àǹfààní definition girimanka ìbá nàbì ti define yẹ ní ó fi ṣe wá láǹfààní bóòlù ànábì pé ànábì sallallahu alaihi anabi ànábì ni ti ń jẹ torí pé inú àwọn tá ànábì máa kìlọ̀ fáwọn sọ̀hábẹ́ púpọ̀ òun ni wàá mọ́tòmọ́tò yìí àbí yòòbó tún ní ìgbéraga àwọn sọ̀hábẹ́ ànábì wa muhammad sallallahu alaihi wasallam wọ́n wá bi ànábì pé wọn anabi èmi o èmi yìí fẹ́ ká sọ mi ọ ẹnìkan wá bí anabi bẹ́ẹ̀ pé tónítóní ni lèmi fẹ́ máa wà gbogbo gbà bí aṣọ bí nǹkan kan bá ti kàn sí ẹ̀yin yà lọ bọ́lẹ̀ ni èmi máa fẹ́ wà ní ìmọ́tótó wa nẹ́bí sẹ́yìn òun náà ti sínú ìgbéraga wọ́n bí ànẹ́bí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ẹlòmíín náà ti ń ṣe nǹkan míín náà ó tún bí anabi àwọn máa wádìí tí ọba yé wọn èfi làákà yìí tó òun la wí fúnra wa ń jẹ tàn despite ìpọmọ Lárúbáwá ni wọn wọn gbọ́ Lárúbáwá àmọ́ wọn mọ̀ pé Lárúbáwá nìkan kọ́rọ̀ ẹ̀sìn àfi ká bí ẹni tọ́lọ̀ ń fẹ̀sìn rán pé bó o ní wàhálà Lárúbáwá ò ní ìdí ká nàbí ọ̀sẹ̀ ṣe ṣàlàyé kíni jẹ́ kébùrù torí de larubawa ni but láti lè kọ́ àwa lẹ́kọ̀ọ́ à ń bèlè àwa tó yẹ pé ní ọkọ Lárúbáwá ni wọn ò bí ọ ní Lárúbáwá àwọn ọmọ Lárúbáwá gan ni wọ́n ń béèrè Lárúbáwá yìí bọ́rọ̀ bá dọ̀rọ̀ kínni bọ́ bá dọ̀rọ̀ ẹ̀sìn ẹ dákun pọ́ìntì ni ẹja máa mú lọ́wọ́ èyí táwa da gbogbo ẹ̀pọ̀ ń bí yìí kọ́ra bẹ́yìn ọ̀ mọ̀ nǹkan kán ẹ̀sìn Ọlọ́run bọ́ bá ti lè sọ Lárúbáwá ọ̀dà àfa ńlẹ̀ Yorùbá kọ́ra àwọn tó máa sọ pé sọ ọmọ kéwú tó lámọ́yìn ni kò rí bẹ́ẹ̀ látàyà ànábì sallallahu alayhi wa sallam bọ́ bá rí bẹ́ẹ̀ ni wọn ò ní máa béèrè pé kí ni kébùrù torí pé de larubawa wọ́n sì gbọ́ Lárúbáwá àwọn gbọ́ larubawa ju ọmọ Lárúbáwá ti ń bẹ láyé lónìí gan lọ Lárúbáwá tó ní àdàlú ti wọ̀ ọ́ àwọn Lárúbáwá gidi òun làwọn sọ̀hábẹ́ sọ̀hábẹ́ anábọ̀ Muhammad sallallahu sallam wọ́n síbẹ̀síbẹ̀ náà bọ́rọ̀ bá ti dọ̀rọ̀ ẹ̀sìn àfi kéèyàn ó béèrè pé ẹ dákun bó o lọ́lọ́hún bó o lọ́lọ́hún fẹ́ ànábì lóníkà ànábì ó tú eléyìí bó o ló tú ní kúkúrú kí lànábì tú kíbùrù sí làmọ̀ fi wá mọ̀ pé ọ̀rọ̀ àbí pélédé kọ̀ọ̀kan kan mú ẹ̀rí pé yorùbá náà ìgbéraga mọ́tòmọ́tò bóyá bá tún wọ ìlú mi èyí táwa máa ń lọrin nù àwọn náà tún ní àbí kí wọ́n pé girimankai bọ̀ girimankai wọ́n rò pé ǹjẹ́ rò pé yorùbá ni naam anabi ni ntànkpé ní gbéraga batrul haq wa ghamtun nas criteria méjì la anabi gbé kalẹ̀ sallallahu alaihi wa sallam batrul haqi bàbá fẹ́ ń wọ́n ra wò sóòtì wàá nù So, o ń gbéraga ó ń motomoto anabi ni ti ń jẹ́ kíburu ẹhẹ anabi wá jẹ́ oyé wọn jọ náà ká parí hadithi yẹn anabi jẹ́ oyé wọn pé aa èyí ń wò sínú motomoto kéèyàn ọmọ kéèyàn ọmọ wà fínífíní ní mọ́tótó kò burú nù islam lórúkọ dẹ lómi o tún máa bú àfa mi pé sáfa náà lélẹyìí gbogbo gba sáma yọsọ bọba lágbára ẹ tí o ẹ tí e ṣe pé ń nana pa àbí ń wọ ntọ́lọ̀ ní ọmọ wọ̀ bíi sílìkì fọkùnrin àbí góòlù kìí ṣe wọ o anabi wa muhammad sallallahu alaihi wa sallam ní a èyí ń wọ́n wà nù hadithi bẹ́ẹ̀ yà á bí wọ́n ti wí ń pé kọ́ ọmọ mọ́ra kọ́ ọmọ a èyí ń ò sí nù kíni kò sí nù gbéraga o àmọ́ kíni ń jẹ́ gbéraga nǹkan méjì batrul haq òdodo lórí tiwọ náà sì máa kíkó wọn máa ń wọn rẹ̀ wò pẹ̀lú criterion tá nẹ́bi wí òdodo lórí yìí ìwọ náà sì mọ̀ ọ́ àmọ́ fún dika àbí mi yà á ọba agirimanka yìí kéèyàn máa gé òdodo òdodo orí kó dodo ah kíní yìí hàn báyìí kíní yìí rí àmọ́ àwọn àkànwá pé kí wọ́n wá pé ó ṣe ẹlòmíì títí títí títí títí bẹ́ẹ̀ ẹnìkan sọ fún mi ń jò ní pé nínú àwọn ìṣòro tá à ń ní ní Nàìjíríà lónìí ara wọn ni àwọn tí wọ́n ń pè ní Boko Haram ọlọ́nkọ́ mọ́sá sàlékún mọ̀nà fáwọn àti fáwọn náà wọ́n láníyàn dáadáa àmọ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé lọ́pọ̀lọpọ̀ ọ̀nà bí tí wọ́n ti kùnà kọ́lọ́nkọ́ fọ̀nà mọ̀ wọ́n kọ́lọ́nkọ́ mọ̀já wa ní òsirú ọ̀nà bẹ́ẹ̀ ẹnìkan sọ fún mi authoritatively pé ni tó jẹ́ olórí wọn òun mọ̀ dáadáa kódò òun invite ẹ̀ wá nu apartment wọn táwọn jọ sọ̀rọ̀ báyìí pé ah wọ́n ló wí nǹkan báyìí ẹ̀rí rẹ̀ dáa níbo ló ti rí inú àwọn àgbàfà kánò lọ sọ̀rọ̀ yìí mi ó ní wàláhì ń tọ́ sọ fún ìjọ náà àwọn èèyàn sì ń nínú ni pé a nǹkan wí àwọn kan ń bẹ nú àwọn tẹ́ rí tí wọ́n ń tẹ̀lé wọn tí wọ́n gan lejú tí tòun gan lọ kódà ó kó tiẹ̀ èmi náà ó sì kó olu ni wàllayi haulayi kafaru ni ana àwọn yìí wọ́n ti pè òun gan kẹfẹ́ lóhun tẹ̀ ń wò àwọn yìí. ibi tí mo wá ń lọ ni pé àwọn yẹn wá ń question pé tọ̀ ń ń nǹkan báyìí ó ṣe títítítítítí tó fi wá kú sí àárín wọn náà. àwọn tó tún wá mọ síkírìtì wá sọ pé a kò lè kú o ó ti ṣe fatiwa fáwọn kan pé wáàsí rẹ̀ náà wọ́n gbọ́ wọ́n sì mú dìgírí sàtífíkẹ̀tì wọn wọ́n fààyà kó tún wá sọ fáwọn yìí hùn pé dìgírí tún ti dáa níbo ni káwọn ó ti rí pé ara ń tí àwọn rí pé kò jẹ́ ọ padà mọ́nu ó ti sọ kéèyàn máa sọ ní ọba sọ àwọn tó mọ̀ dáadáa kódà wàlá ẹnìyẹn tún sọ fún mi pé on another occasion táwọn èèyàn rí pẹ̀lú ìbọn lọ́wọ́ wọn ní sunkún torí pé ó rí i pé kíní yìí ti kọjá èyí tóun gan wí àmọ́ gbogbo ẹni tí ń bá ń kàn tí ń ju fatiwa explosive lẹ̀ fáwọn èèyàn ntí wọ́n padà dì náà nù wọ́n padà wá yọ backfire lórí ìwọ gan ó ní wọ́n padà pè ń gan ní kíni pé ìwọ gan ètò tó ń wí yìí ọ̀dà pé ìwọ gan ti di kèfèrí ọ̀gá. ọmọ ìyá wa nínú Islam ọlọ́nkọ́ bá forí jìn ọlọ́run kó ṣàmójúkọ ẹsẹ̀ rẹ̀ gbogbo àwọn tó kù ọlọ́run kó ṣe mànà fún wa ẹ̀ eh, torí gẹ́gẹ́ mo ti wí wọ́n ṣe ẹsẹ̀ gbé o àmọ́ wa pààyàn ló kọ ìsìláàmù àtẹni ọmọ wa àtẹntí ọmọ ẹsẹ laysa min al-islami fi shay kò sínú ìsìláàmù tá a nàbí gbé wa sallallahu alayhi wa sallam kò sínú ìsìláàmù tá a nàbí gbé wa ìsìláàmù tá a nàbí gbé wa débi pé bẹ́ẹ̀ bá wà lójú ogun kọ́dà àwọn kan báyìí tí wọn ò dá síjà ẹ gbọ́dọ̀ dọdọ wọn bí obìnrin bí ọmọdé sẹyìn náà wà pé àtẹni ọ wá rajà àtẹni ọ wá gbé fáìlì wá bì kan tó wọn mọwọ mẹsẹ ẹ so ibẹ yẹn kà ń lọ lónìí bọtí tí a fẹ sọ débẹ ni pé baturu alhaq gbogbo ọjọ́ tí yẹn bá ti ródodo tí kinní kan wá ń sọ fún ọ pé má gbà pé òdodo ni fura o kò sí nǹkan náà ọgbọ́dọ̀ lè sọ pé ní aa òdodo ni a kọ́dà àárí eléyìí tẹ́lẹ̀ àmọ́ àti ṣe kínni àti wàá rí èyí ń kọ́dà látàyé ń bì yóò yóò fún ọ́n sinmi yóò sì fún ọ́n sinmi lálùkìyàmà torí táyé ń bì yìí ọmọ níwọ̀n ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó ni ó dùn ó lálùkìyàmà ni ó sọ pé lámọ̀yìn ló ní ṣe nǹkan báyìí èmi ọ̀ma mi ò mọ̀ kéwú òun ló ní ọ̀dà òun làwọn àfa kọ́dà bí wọ́n bá mọ fatiwa wọn ó tún máa sá ẹlòmíì bí wọ́n bá bí fatiwa lónìí yóò sì máa bínú pé wọn ò ṣe wá bí wọn àwọn máa sá ni kọ́dà yìí tí wọ́n ní máa rẹ̀ pé lọ́ọ́ bá lamọ́yìn lọ́ọ́ bí lamọ́yìn lọ́ọ́ bí lamọ́yìn àmọ́ wa lónìí kọ́dà ẹlòmíì fẹ́ lè tẹ business card wọ́n ti ń tẹ̀ nígbà tí yẹn bá ti ń tẹ káàdì pé gbogbo òṣòro Allahu Akbar ọmọ anabi adama gbogbo òṣòro yín tẹ fún gbogbo òṣòro tí ẹ bá ní. ìṣòro tiẹ̀ mélòó ni wọ́n gan kápá kékeré gbogbo èèyàn máa gbé gbogbo ìṣòro tí wọ́n wá gbogbo àwọn eléyìí bẹ́ẹ̀ bá fẹ́ ṣe Islam tá anabi gbé wá o kò sínú ẹ o nípa báyìí ọ̀rọ̀ wasakbara la ń bá bọ̀ kí ni ń jẹ́ kíburu anabi sàlàyé fún wa kí la kọ́kọ́ criterion ìgbéraga òun ni kéèyàn oró dodo kọ́ mọ́ lè gbà pé òdodo ni gbogbo wọ́tọ̀ bá ti fọ́ọ̀lù sínú irú nǹkan bẹ́ẹ̀ yẹra rẹ wò ẹ̀ẹ́kejì wa ghamtun nas. ká máa fẹnu sáátá àbí máa fọ̀rọ̀ sáátá àbọ̀ máa fọ̀rọ̀ yẹ̀yẹ́ àwọn èèyàn máa máa máa dí ntọ́lọ̀ ń ṣe fún wọn kù kékeré ní kò bá a mú o gbogbo ntí èèyàn bá lẹ́tọ̀ọ́ sí ló ti lè wù kí òun ni kuraani tuntun fún wa lọ́nà bòmí kí láyájú rè má nàkún ṣànà àánú kọ́wọ́mí àlá àlá tàdílù ẹ̀ẹ́dílù wa aqrabu littaqwa kọ́dà bí jàǹbẹ̀ láàrin yín èyí wọn ò pé ká máa rẹ àwọn èèyàn ńlẹ̀ anabi níbi mineral resources làwọn èèyàn khiyaruhum fil jahiliya àwọn tó dójúlówó ń gbà ìmọ̀ ni ẹ gbà wọn lójúlówó nú ìsìláàmù náà èyí wọn wá pé nítorí pé ọlọ́run fọ̀nà mẹ́nìkan ó sì láìpò láyé tiẹ̀ ẹ wọn ń pọn lé láyé tiẹ̀ èyí wọn wá pé ńgbò tí wàá tọwọ wá pé a òun juwọ lẹ juwọ ojúṣe lẹ fọ́lọ́run látara pé ń gbọrọ Ọlọ́run lọ́dọ̀ rẹ̀ ọwọ asọ di anabi ni ọba mu bẹ́ẹ̀ khiyaruhum fil jahiliyati khiyaruhum fil islami idha ẹnu kọndíṣẹ̀nù bí wọ́n bá ti gbàgbọ́ yẹ ni o amẹnitọ́ wà lórí jahiliya rẹ̀ náà yọ òun àti jahiliya rẹ̀ wọ́n wá amẹni ọlọ́run bá ti fọ̀nà mà islam kọ́ wa débẹ̀ gbígbá ẹnìkan ọba nílùú rẹ̀ kankan ẹni tí àwọn míì tí ò gbọ́ súnà yé yọmọ wa rò pa bí àwọn alùsúnà wọn máa wọn ń ṣerú àwọn ọba àbí wọn ń ṣerú ẹnìkan lá àmọ́ àwọn èèyàn ẹ̀ nàzàlà wọn fi mà nàzìlì ẹ wá gbọ́dọ̀ torí pé ẹnìkan wá fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run àbọ̀ fẹ́ ṣètò Ọlọ́run káwa torí ẹ káwa sọ di pé ọjẹ kankan ọba mu èyí náà lè wà nù kíni ìgbéraga kọ́ra bẹ́ẹ̀ yẹn ò sì jẹ́ nǹkan náà àkànfi ti ọba àbí ẹni ó nípò kan ṣàpèjúwe ni kọ́ra àwọn èèyàn náà tẹ́jọ jẹ́ irọ́ àbọ̀ ẹjọ jẹ́ colleagues ń bí iṣẹ́ àbí nǹkan Kama máa wá torí pé a wà ń bì kan àbí torí situation kan ká máa wá ìmọ̀ ìfẹ́ nu àbí ìfojú àbí ìfọ àbí ìfiwà yẹ̀yẹ́ nìkan tọ́lọ́wọ̀n yẹ̀yẹ́ ọ̀dà ìgbéraga ni nípa báyìí anabuwa muhammad sallallahu alaihi wa sallam ló ṣàlàyé bẹ́ẹ̀ fún wa yóò sì já nfààní fún àwa náà káfí lè máa yẹ ara wa wò kíni kílè yẹn fi mà pé ní gbéraga lòun wakana minal kafirin ibilisu shaitan ọlọ́wọ́n bá ní ọkọ̀ wastakbara ó ṣe gbéraga ó ṣe gbéraga ó ṣe motomoto ó ṣe gbérimankai wakana minal kafirin ó sì wà nù àwọn kẹfìrí ó wà nù kínní inú àwọn kẹfìrí ayé kana min jinsi kafirin kana min jinsi irú wà tó wù ní àwọn kẹfìrí ni máa wúru wà bẹ́ẹ̀ torí pé kó tó di ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ àṣetọ́ ni ò sí nínú kèfèrí nínú mùmíní lọ́wọ́ torí bẹ́ẹ̀ yẹn ara ń ta fi ní Lárúbáwá nìkan sọ̀rọ̀ ma tó alukura nínú kéèyàn mọ̀ wá pé kánà àṣọ ti jẹ́ ó ti jẹ́ kèfèrí rí nǹkan kánà minal kàfèrí ay min jinsil torí irun tó ṣe yìí iṣẹ́ kínni iṣẹ́ àwọn kèfèrí ni kèfèrí ni ó láyà ni ó ma wí fọ́lọ́n pé òun ò ṣe ọlọ́run ni ó ṣe nǹkan olóòṣe ní ti ń jẹ́ kèfèrí nù nípa báyìí ọlọ́run bá ń sọ ohun tó ṣẹlẹ̀ fún wa kọ́dà bá wò sí mbẹ́ láti lè pa akẹ́kọ̀ọ́ wa qulna ya na'am. ولا تقربا به الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعدكم لبعد عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين ọlọ́run ọba ní wàkúnná àwọn ọlọ́run wa sọ pé ya ádámù skún àǹtà wa zawjuka aljanna sotí rí bẹ́ẹ̀ náà ọlọ́run ọba lóhùn lòún fa'alun lima yurid òun lòún lè sẹ́kọ̀ọ́ standard tọ́mọ èèyàn standard ti ọmọ èèyàn táwa lè fi wọn pé lamọ̀yin ju lamọ̀yin lọ àwọn màláìkè ìṣẹ̀gbẹ́ ádámà bẹ̀rẹ̀ látọjọ́ orí ẹ́ eh? amọlọwọ bá fa'alun lima yurid ìmà wa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láàrin àwọn èèyàn náà wọ́n lè máa wò ó pé ọ̀dá yé sìn ó lè máa wò ó pé kọ́dà ńgbà tá a wà ń lé ìwé máa fẹ́ẹ̀lì ni ìwọ́n lè máa ṣe pò kínní ńgbà wà ń kọsẹ́ ó lè má mọ̀ ọ́ lè mọ̀ àmẹ́yìn ò determine kí ni wọ́n jẹ́ kí ló wọ́n jẹ́ láyé ètò tọ́lọ́ ni bọ́lọ̀ ń bá ṣe wá tó àfikọ́ gbà bẹ́ẹ̀ yẹn bá gbà bí ọba sì gba examples àwọn méjèèjì ń bẹ nínú ayé àtà kéyì standard yẹn lè so apply standard tọmọ èèyàn tẹ̀ dá pé bó ṣe yẹ kí kí nǹkan orí ni ọba wa ń bẹ ni àwa máa paasi jù lọ àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun nìṣú wo pé ni a kò gbọ́dọ̀ jẹ́ pé òun lòun ò tún wá. ma forí kalẹ̀ fún Adam èso díẹ̀ ní ègbé láti jọ náà àwọn màláìka ńgbà táwọn gbà pé ọlọ́run síbò ti tó nǹkan rẹ nù àgbà o wọ́n rí mẹ́rin lẹ́ni kẹ́ títí tí ó fi dìjọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmà dadakun ẹ jẹ́ káwa náà ká kẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí ọmọ èèyàn àmì èèyàn gbọ́dọ̀ yà ó sì lè wá jẹ́ pé lámọ̀yìn ló hàn bó ti wọ ọlọ́run ọba ló tó yẹn torí tọ bá tètè ṣe wáàsí fún rẹ bẹ́ẹ̀ èyí wò pé kóun ó o yọ mọ lọ ni títí tí ó fi débi tọ́lọ́run ọba ní yóò dé àmọ́ wọ́n ma wá dá àwọn ọ̀ràn ọ kọ́kọ́ bẹ̀rẹ̀ látàrí níta ń pè ní hẹ́kídù kéèyàn kàn máa kí ni wọ́n kà sá máa bíyàn ẹ̀rìgà ńtẹ́ ah, ló ṣe yóò tí ì tó ìbínú kí ni ò tó bínú yọ wá rìsọ́ọ̀tì sí hasad kọ̀ wá ní rí orí ẹni òun mọ́ aburú rẹ̀ ní ọmọ rí kọ́ra bàbá ṣe ń tọ́ da kọ̀ da náà ni èyí tí yóò bá ń pè ní kéèta gbogbo àwọn nǹkan wọ̀nyí kéè lídìí síbi tọ́ da àmọ́ tí yẹn bá ti tètè wo ayé alukóra nìyí tọ́ kẹ́kọ̀ọ́ yá ọ̀dà bó ti wọ ọlọ́run ló tó ni kó sì ti gbà yóò rí bí àwọn màláìka báwọn ti gbà ní yẹn bá sì lóun ọ̀wá ní gbà náà ní tọ̀ àpèjúwe ń bẹ ńlẹ̀ fóun náà kí lápèjúwe ni àpèjúwe Iblis ọlọ́run ní lẹ́yìn tá a ti tó bá a ti tó ìwọ di Iblisu ìwọ kò nù ìkẹ́ kò nù àlìjánná Ádámà uskun wa zawjuka àlìjánná. ìwà ádámà àti ìyàwó rẹ̀ ẹ gbe lọ gbé inú ọgbà àlìjẹ́nà fáwọn tá a jẹ́ tó láàbùl ilmi bóyá yìí táwa mọ̀ ni pé záwójú ọkọ záwójà ìyàwó àbí ńgbà ọlọ́wọ́ sì yín bí ọlọ́wọ́ pé wá záwójà tuka oskun anta wa záwójú kàljanna. àwa tu pé má lọ gbé àlìjáná wa àtọkọ rẹ kọ bá mu bẹ́ẹ̀ ìwọ àti ìyàwó rẹ náà ni mistake ò sínú alukur'an karim nínú èdè Lárúbáwá ìpìlẹ̀ al-afsahu èyí tó tó tó tó wọlé jù lédè Lárúbáwá òun ni ká pe ọkọ ní zawju ká pe ìyàwó ní zawju kódà mo rò pé ọwọ́ ọ̀dọ̀ àwọn èèbó náà àwọn náà ó pè wọ́n ní kọ́pù kọ́pù mi ni àtọkọ ni àti ntí ń jẹ́ záwùjú nu léde lárúbáwá nǹkan méjì lárúbáwá ó pè ọkọ ní kíni záwùjú wọn ó pè ìyàwó náà ní kíni irú ẹ̀ ń kura ni ló ń bí yìí o díẹ̀ ni lárúbáwá máa ń lo záwùjá wọn máa ń lo yìí náà òun ló fi wá nù àwọn àyà mi nu kura ni ọlọ́run tún lo záwùjá ń bò mí náà kò sí ìtọ́rọ̀ ń gé àmọ́ tá a pé wo gan ni al-arabiyya al-fasiha. al arabiyya al tí Lárúbáwá nípìnlẹ̀ gan òun ni wà záwójúkà lọ́lọ́run fi lò bẹ́ẹ̀ oskun anta wà záwójúkà ẹ torí bàbá eléyìí kéèyàn máa fi èsì ẹ mọ̀ká translation kuraani kan léde Yorùbá ẹni nígbà tó túrú nǹkan báyìí àyà yìí àyà míì tó ní ilà àlà azuwajihim aw ma malakat mo kọ́ wa dẹni òun láàmú gbogbo ọ̀rọ̀ tó lọ́hùn sọ bọ̀ yìí mú bí ká pé àfi lórí àwọn ìyàwó wọn wá rí pé àwọn ọkọ tó ní àkò rí bẹ́ẹ̀ ẹnì yẹn wá ó ṣe kan tí ò nídìí kí ni tó kọ àwọn ìyàwó wọn in bracket kò bracket wí ni ìtumọ̀ rẹ̀ ń bẹ̀ wọn àwọn kíni àwọn ìyàwó wọn náà bracket yẹn. ntọ́lọ́hún wí gan-an òun nù so nípa báyìí nípìnlẹ̀ délé Lárúbáwá zawuju ọkùnrin zawuju obìnrin bí wọ́n bá ti jẹ́ kẹ́ni tọkọtìyàwó tọ́yì uskun máa lọ gbé inú aljanna àwọn afọ onítẹ̀fsíru wòye sí kálímà yìí ibi tí wọn bá ní kéèyàn ọmọ gbé òun ní kíni asakan ibẹ̀ wọn ti mú kíni asakan asakanu wa sukun uskun baba fẹ́ pé kéèyàn farabalẹ̀ lédè larubawa kí la wí fún a pé uskun náà farabalẹ̀ jẹ́ kára rẹ̀ ọ amẹ́mọ̀ ṣe hànrànhànràn báyìí mọ́ kí làwọn ní mímọ mújáde ń bẹ yẹn ni pé àṣẹ ti ń jẹ́ sákànù ní ibi tára àyàn bá ti ṣe kínni tó bá ti balẹ̀ but a question lónìí ni pé ọ̀pọ̀lọpọ̀ ní òun náà ní záwùjù báyìí àmọ́ kò ní sákànù kódà ó lè kọ́lé ó lè ṣe kínni ó lè ní bẹ́ẹ̀jù bóyá ká bẹ́ẹ̀ ó lè ní kínni àmọ́ kò ní kínni sákànù torí pé gbogbo ẹni tó bá ṣe pé ń gbádùn tajulé lọ kò ní sákàn gbogbo ẹni tí irú àdánwò bẹ́ẹ̀ bá ń bẹ fún ó lè ẹlòmíín bẹ ọwọ́ rẹ̀ lè fà o ẹlòmíín fọwọ́ rẹ̀ fa àìníkíni àìní sákànù tí ọkàn máa gbé bẹ́ẹ̀ jù lásán ìgbà tí ó tó máa ní ìfọ̀kànbalẹ̀ ìdùnnú òun ni kò wà lọ́fíìsì àbí kọ́ wà lásẹ̀mbílì tẹ́rẹ́ lomi ń tọ́ sọ dèrò àsẹ̀mbílì ọ̀fà kọ́dà ọ̀là kìí kíni sákànù ni. gbogbo ẹni tí ọba yìí pé sákànù nígbà téèyàn bá lọ bí iṣẹ́ látàgò méje àbọ̀ ọjáde láago mẹ́rin how many hours ẹ wákàtí mélòó nù hmm? kò sáwọn àròlé kàwárí sí yìí. naam aha yóò sì sùn ní aago mélòó ni ó sùn mẹ́sàn-án àwọn èèyàn tètè máa sùn bíi mẹ́sàn-án ok láàrin aago mẹ́rin sígbà tí ó bá fi délé márùn márùn sí mẹ́sàn wákàtí mélòó nù téèyàn bá ní sákàn wákàtí mẹ́rin kéré láti lò nù lé rẹ̀ àmọ́ ìní ní sákànù ní ọ̀wà mú èèyàn tó ń lẹ wákàtí mẹ́ta mi mọ́ wákàtí mẹ́sàn-án tó lò ń bi sàn wọn àwọn wà ní assembly yọkàn wọlé wọ̀ nígbà tó ń tí ó gbọ́ wá gbọ́ngàlùkù bá ti sùn yọkàn wọlé kọ́lá àwọn gan ó ti sọ pé ẹ sáfi kọ́kọ́rọ́ ha ẹni tó bá nírú óòmù báwọn kó fura o bọ̀tùmọ̀ ní ẹlòmíì máa fọwọ́ rẹ̀ fà látàrí àìní tẹrúbíyà àìlẹ́kọ̀ọ́ bẹ́yẹn ti tó ilé rẹ̀ ẹlòmíì sọ ilé di jahannama fún rẹ̀ tó yẹ pé ní tí ìbá ṣe pé dandan ni pé kọ́ wọlé wọn fẹ́ lè má wọ̀ ẹlòmíì sì ń bẹ tó ṣe pé ẹ̀yin obìnrin tí ó bá pọ́kọ lọ́fà ìyàwó náà lè má jẹ́ kọ́kọ́ ó ní kíni kò ní sákàn gbogbo èyíkéyìí tó bá fà nù méjèèjì. No ẹbẹ̀rù ọlọ́run kọ́dà àwọn míì ń bẹ ní opposite bí e bá ṣe pé kò ṣeé ṣe ládùá àwọn ìyàwó àtọmọ́fẹ́ lè máa bẹ lọ́hùn pé kíjọba ó sì extend ìgbà tí bàbá yìí ọmọ fi tí ọmọ fi ṣiṣẹ́ torí pé ńgbà tó bá ti wọlé ní sákànù ọ̀dàwù. kọ́dà ẹ ti rí tí ya ọ ti máa sọ fún àwọn ọmọ ọba ti kó gbowó tó bá rí bẹ́ẹ̀ fura Islam kọ́kọ́ ọba wọn tíyàwó rẹ̀ bá ti ń lè sọ fún àwọn kí bàbá yìí ti fẹ́ dé o ẹgbẹ́ kóra yín sí ṣe mọ̀ tó bá dé nísìnyí ọgbẹ́ni tó bá rí bẹ́ẹ̀ Islam kọ́ ọ̀hún anabuwa Muhammad sallallahu alayhi wa sallam bó làwọn ìyàwó tiẹ̀ ròyìn ẹ̀ ẹ́ kana yakunu fi mihnati ahlihi gbẹgbẹ anabi wa wà nù lé pẹ̀lú àwọn fẹẹ lé gbàgbé pé ọgbẹ asan bí ẹ báyìí pé àwọn ti mọ̀ pé anabi Ọlọ́run ni tó sì tún jẹ́ ọkọ àbọ̀ jẹ́ olórí fámìlì àwọn ní gbogbo bá mú gbá bá mú nkankan bẹ́ẹ̀ la anabi náà máa bá wọn ṣe lé sallallahu alayhi wa sallam. torí ẹlòmíì àwọn èèyàn máa wá sọ̀sọ́kúsọ mọ́ súnà pé àwọn súnà ni o àwọn òun súnà ni ma òun súnà èsè bẹ́ẹ̀ o òun súnà èsè pé ká wá di mọ́kàn fún pàtàkì jùlọ àwọn tí wọn ò níbi tí wọn ò rò ọ lọ àgbẹ̀ báyìí pé yẹn ya mọ́kàn lọ ọ́fíìsì ẹnu káyọ̀ ọmọ yẹ ọ́fíìsì ẹ̀ mọ́ ni àbí bọ́ bá sì ya mọ́kàn ní bí o ti ń tajà ẹnu ọ́ dá ṣọ́ọ̀bù rẹ̀ tì ọ́ ni bọ̀tíbo làwọn fẹ́ lọ ìyàwó ọmọ kéèyàn máa wá pé súnà súnà ni lòun gbọ́yé débẹ̀ súnà kan súnà nùnú hadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam kéèyàn sì máa sọ ọ́ di opposite náà gbogbo ẹ̀ níbẹ̀ nù súnà níbẹ̀ nù hadith kan yìí náà ìyá ńlá wa aisha tó anabi báyìí ó wá ní kíni fa idha dakhala waqtu salat tásìkò òun bá wọlé pẹ́rẹ́ báyìí ẹ̀ tún rí ojú ànábì ńlẹ̀ mọ́ o sallallahu alaihi wasallam kéèyàn má wàá tún sí eléyìí náà gbọ́ débi kó fi máa wá kó bá ẹ̀sìn gbogbo ẹ̀ la ànábì kọ́ wa sallallahu alaihi wasallam ah, ànábì ó máa kírun ìyálà wa Aisha lóhùn ó sì òun ó bí ìgbà téèyàn ń dẹsẹ̀ àbí sùn síwájú yẹn gbanabi bá wá fẹ́ forí kalẹ̀ yóò fún un sáyìn pé gbé oníbàbá ìsún ti gbórí òun sì tún hádà huwa nabiyyu sallallahu alaihi wasallam wàláyìn tó pọ̀lọpọ̀ àwọn sisters àwọn ẹlẹ́hà àwọn tí wọ́n gbà sí ọlọ́run ní tí wọ́n ń fara kín nílé tẹ́lómi ń rojọ́ síta lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó burú o bẹ́ẹ̀ bá mọ̀ pé wọn ó ṣe sunna kọ́ ju anabi gbogbo ramifications ni gbogbo ọ̀nà ni ó fi ju anabi sallallahu alayhi wa sallam jọ́n bi pé anabi ni khiyarukum khiyarukum li ahli wa ana khayrukum li ahli anabi tún proud pẹ̀lú ẹ̀ pé èèyàn rí kọ́ tí ń gé ń ta tí ń dé èèyàn lé o anabi ló wí bẹ́ẹ̀ o tí wọ́n bá wo picture ẹlòmíì níta tẹ bá kọ̀mpíà rẹ̀ pẹ̀lú kíni píkṣọ rẹ̀ láàrin àwọn ọmọ àtìyàwó rẹ̀ bíi sánmà àtìlẹ̀ ni ànábìlẹ̀ ẹsẹ̀ yẹn rẹ̀ ànábìlẹ̀ yẹn rẹ̀ talẹ̀ yẹn rẹ̀ khiyarukum li ahli òun lẹni ó jẹ́ yẹn rẹ̀ sáwọn ara lè tiẹ̀ ibẹ̀ òun ni ó ti bẹ̀rẹ̀ ànábì wa ni wa ana khayrukum li ahli ẹ̀rí pé mi mọ̀ dáa jù fáwọn ara lé mi ẹ̀dàkùn ẹja múyùn náà mọ́súnà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin yìí ẹ̀kọ́ ìsìláàmù ti ń bẹ lára wọn kò lè jẹ́ wọn máa lọ lékejì pé òtún rí ní ti bàbá akíní ṣe sẹ́mà àwọn tí ò rí bẹ́ẹ̀ àwọn níbi tí wọ́n ti máa vẹ́ntiléètì gbogbo ìbànújẹ́ yìí bọ́ba ti bá tiẹ̀ lọ́rùn náà yọ àpótí yóò sì tọ̀hún náà yóò ti ró sọmọ́ gbáyà báyìí wọ́n sì sọ́ sọ́ sọ́ wọn bá ti rí pọ́ fẹ́ẹ́ dé kó wọ́n wọlé wọ́n ti ẹ́ gbogbo kìnìún ti kéèyàn wá bẹ̀rù ọlọ́run àwọn tẹ́kọ̀ọ́ ìsìláàmù ń bẹ lára wọn tí wọ́n mọ rò pé àwọn ah, ọmọ wa rojọ́ ọkọ òun kódà ọmọ obìnrin míì tó gbẹ̀sìn yé débẹ̀ yóò find it difficult láti rojọ́ fáwọn òbí ẹ̀ èèyàn ní kéèyàn wá bẹ̀rù ọlọ́run o jọ anabiwa Muhammad sallallahu alaihi wa sallam níbi ìbáṣe rẹ pẹ̀lú àwọn aráalé rẹ náà. mọ̀sọ̀kan sọ náà ní ara ẹni ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin yìí ní ń dùn kọ́dà bí wọn ò lè wí jáde Islam fààyè dùnú kalẹ̀ àyè ìbànújẹ́ sì ń bẹ ní ọ̀tọ̀ nígbè yẹn wá bímọ hmm, ìyàwó rẹ̀ bímọ ní súnà náà lòún ìdùnnú kankan kò bá mu má nana apà má se ntọ́lọ̀ wọn bọ̀ fẹ́ àmọ́ a ìjọba yìí ni wọ́n ń kó mọ́ èyí wọn ta nǹkan kankan nù súnà kọ́ta kó kankan nù súnà bọ́ọ̀ba lè ha ẹran tútù ha àmọ́ kọ́ta kó súnà ó pe àwọn èèyàn pé wọ́n wá jẹun kọ́dọ̀ ó ṣe ẹran ẹ̀ní náà fún wa ẹ dákun gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹlòmíì ń lé ẹlòmíì ń sá yá ṣebí ṣebí kọ́dà ẹlòmíì bàbá mi tí ọmọ rẹ̀ tó ti fẹ́ ń súnà kan ọ̀fẹ́ lè máa lérí pé láyé láyé ẹlòmíì nú àwọn ọmọbìnrin yìí ọlẹ́kọ̀ọ́n tó lè fi ṣiṣẹ́ tí ó tako islam ọlẹ́kọ̀ọ́n tó lè ṣe kí ni àpèsè tó tako islam o àmẹ́ ìwọ́tọ́ bá níkọ̀ tí ọlọ́run ọlẹ́tọ̀ rẹ̀ àmọ́ wa ń tí ò ní jẹ́ kọ́ máa ronú pé a sista kínní ti ń sìn lo sàtífíkẹ́ẹ̀tì tiẹ̀ responsibility rẹ̀ ni ọlẹ́tọ̀ pé ní kọ́dà bóyí iṣẹ́ yọ tako islam náà èmi ò fẹ́ kó o ṣe torí pé sẹ́ ń bẹ ń lé fún ọ tó ṣe náà òdodo ni àmọ́ kọ̀lọ̀pọ̀ wa táwa báláwa ṣe bẹ́ẹ̀ ojú kan tá a mú náà nu ọgbọ́dọ̀ wa dọ́bù ẹfọ́ọ̀tì rẹ tí o fi wá dí ọ̀nà tí òfin ní máa ronú pé bọ́bá ìṣẹ́pọ̀hún náà ń ṣe nǹkan báyìí ẹ ọ̀rọ̀ sákàn lásọdébẹ̀ àyà kùránì tí ó tu fún wa tá a fi mọ̀ ọlọ́run ọba ní lìtẹ́sìkùnú ilẹ̀ ìhà kẹ́ ẹ lè rí ìfarabalẹ̀ ìfọ̀kànbalẹ̀ láàrin ara yín ara pọ́pọ́sì ìyàwó fífẹ́ nù òun ní ẹnìkan ló ní ẹ rí i pé ẹni tọ́lọ̀ ń bá ní kó ṣe kò ń gẹ́ ìyàwó dáadáa tí ìyàwó náà ṣe kò ń gẹ́ ọkọ dáadáa kọ́dà wà láì bí wọn bá rí nǹkan dáadáa jẹ ẹ tó láàrin ìgbà tí wọ́n má rí ni wọ́n àwọ̀ wọn dà sí ojú wọn balẹ̀ ẹ́ bọ̀tẹ́ni tí ọba ti ríru ẹ̀ ẹ́ ti mọ̀ gbogbo ilé tó bá rí báyẹn dákun èyí tó bá ipá wà là ara wa fà á ẹ̀já wa tún ṣe sí ọ̀nà fífa ni ìmọ̀ ọkọ wà ìmọ̀ kínní ìyàwó ọ̀nà kẹta ọjọ́ ti lọ bọ̀tí ká pàrọ̀ wà kínkínní èyí táwọn òbí náà ń fà ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa àìjẹ́ kí sákànù ọ wà lè wà lọ́wọ́ ọ̀ya ọkọ àbí bàbá ọkọ àbí bàbá ìyàwó ń gbà mí gan àti ń tọ́ kàn yàn àti ń tẹ́ ọ kàn yàn kéèyàn fẹ́ àbí ìyá ìyàwó kí ni kí ni kí ló tún ṣe fún ọ kí ni kí ni kọ́dà lómi fẹ́ lè máa béèrè pé irú kí lẹ̀ ń jẹ gbogbo eléyìí ọba mu ọlọ́run ọba kọ́dà kún gbogbo ẹni tó ti ní sákànù ọlọ́run má jẹ́ ó di àìní ní sákànù mọ́ gbogbo ẹni tí ò ní sákànù tọkàn ní bẹ́ẹ̀tù lásán ọlọ́run kọ́ mọ́sá sí sákànù fún ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká dó báyìí náà. wallahu a'lam wa sallallahu wa sallam wa baraka.